kò tí kọ̀rọ̀ pé ọ̀rọ̀ léwu kò tí kà yẹn kò tí kọ̀rọ̀ pé ó bẹ́ nínú ẹ̀kan kò tí kà yẹn. ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn bí Islam ṣe tóun tá a bá ń tó bẹ́ẹ̀ àwọn ọmọ wa wọ́n wúlò fúnra wọn wọ́n wúlò fáwọn tá a bí wọn wọ́n sì wúlò fáwùjọ. ẹlẹ́ẹ̀kẹta ni al-akhlaq kí a fi ìwà ọmọlúàbí ká fi rí àwọn ọmọ wa afaani ala muslim ọ̀ràn yẹn ló jẹ́ fún mùsùlùmí an yahtamma bi tarbiyati ibnihi ala akhlaq islamiyati hasana kí mùsùlùmí ó rí ọmọ rẹ̀ lérí àwọn ìwà islam èyí tó dára jùlọ ká fi tọ́ àwọn ọmọ wa lima warada fi amin fọdli nítorí pé àwọn ọlá àtàjùlọ tó pọ̀ ó ń bẹ níbi kéèyàn níwà dáadáa ẹlòmí lè máa sọ pé akírun ni mí ìwà mi lè má da o ṣùgbọ́n mi ń fèrò kíkì ṣeré là ọwọ́ tí Islam fi mú kéèyàn oníwà dáadáa kì í ṣọwọ́ kékeré kódà èèyàn máa ń béèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ ẹ̀dá kò ṣé wà mí da báyìí ṣé mo ṣe dáadáa báyìí torí pé béèyàn ṣe ń ronú pé kéèyàn ó kírun rẹ̀ dáadáa bó ṣe ń ronú kó gbààwẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni kó máa ronú pé ṣé ìwà rẹ̀ so dáa wọn náà mọ táwọn èèyàn sọ nípa yẹ. anabi sallallahu alayhi wa sallam anabi ni maa min shay'in afqalu fil mizan min husnil khuluq anabi ni kò sí nǹkan kan tó wúwo nínú òṣùwọ̀n níwájú ọlọ́run lẹ́yìn ìgbàgbọ́ nínú ọlọ́run min husnil khuluq tó tún tó kéèyàn níwà dáadáa ìwà dáadáa ó tẹ̀sùnwọ̀n púpọ̀ níwájú ọlọ́run bóyá o ṣe níjẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá níwà dáadáa àwọn èèyàn máa ṣàdúrà gbogbo èèyàn máa ro dáadáa pẹ̀lú ẹ̀ gbogbo àwọn èèyàn máa finú tinútinú wọn fi máa sọ dáadáa nípa rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ó tún máa jẹ́ ládàá fún níwájú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kódà anabi sallallahu alayhi wa sallam anabi ni akmalul mu'minina imana ahsanuhum khulqa anabi sallallahu alayhi wa sallam anabi ni sẹ́yìn rí mu'mini tí mọ́ni ẹ̀ pé jù ahsanu umukulọ̀kan òun náà ni ẹni tó dára jù níwà nínú wọn talẹ̀ tó dára jù níwà ní gbogbo àwọn mòmìnì talẹ̀ náà anabi muhammad sallallahu alayhi wa sallam akmal mu'minina imanan ahasanuhum khuluqan ẹni tó pé jù ní imani tá sọ pé imani ẹ̀ pé nínú ẹ̀yin mòmìnì òun náà lẹni tí ìwà ẹ̀ bá tún dára jù nínú yín sòyẹn túmọ̀ sí pé ìwà dáadáa ipa tó kó nínú ìmánì kì í ṣe kékeré o. وفي فضل أحاديث كثيرة نقتصر فيها على ما ذكرنا ومكارمه كثيرة àwọn ọlá tó ń bẹ fún àwọn hadith tó ń sọ nípa ọlá tó ń bẹ fún wà dáadáa ó pọ̀ díẹ̀ nú ẹ̀ la sọ yìí àwọn ìwà tó dáa tá a bá ní ká máa sọ ìwà tó dáa rèé ìwà tó dáa rèé ìwà tó dáa rèé a lè sọ tán ṣùgbọ́n díẹ̀ nú ẹ̀ káfùl àdà káfùl àdà kéèyàn jẹ́ni tó ṣe wípé èèyàn kì í fẹ́ kí ìnira ó bá ọmọ làkejì látọ̀dọ̀ èèyàn pàápín ìwà dáadáa ni ẹni bá ní ìṣesí yẹn lọ́dọ̀. ẹ bá ìwà dáadáa tó pọ̀ lára onítàn kì í fẹ́ fara ni ọmọlàkejì kì í fẹ́ fara ni ọmọlàkejì ẹ̀rẹ̀ ẹlòmíì ó dé lálejò tí ó tún wọ dé bẹ́ni ẹ lálejò bí aago mẹ́wàá aago mọ́kànlá ló tó dé ẹni ẹ wá gbóúnjẹ fún ọ wá ní ṣé ẹ lè rí. ìwé inú adìẹ ah. ṣé ẹ máa dágbé ní ìwé inú adìẹ ẹ lè rí ni tó ń sábà máa jẹ ìwé ah, láti fẹ́ rí ẹgbẹ́ jẹ́ kó wájú ó ti kó ìnira bá wọn ó ti kó ìnira bá wọn àwọn nǹkan tí wọ́n dìmáàndì fún ìntò náà mọ̀ pé agbára àwọn ènìyàn ò ní ká ìdí ìtòbi jẹ́ pé mùsùlùmí tó bá níwà dáadáa kò ní fẹ́ máa kó nira bá kódà ngbà míì yóò sacrifice nǹkan yóò sacrifice láti lè má jẹ́ kó fẹ́ kó nira bẹ́ẹ̀ lómi torí pé tó bá ní kó ń demand ní tó ń fẹ́ yẹn ó lè já nira yóò wá mú mọ́ra nínú àwọn àṣàlà kò sí problem yóò sì farada kó má bàa jẹ́ sábàbí ìnira fún ọmọlàkejì nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò ní sọ ọ̀rọ̀ tó lè kó nira bẹ́ẹ̀ lómi nínú ìwà rẹ̀ àti nínú iṣẹ́ rẹ̀ sọláfà fi sọ pé àkọ́kọ́ ni káfùl àdà kéèyàn jẹ́ ni tí ó máa ń hánà ìnira tí ìfẹ́ kí ìnira kó bá ọmọlàkejì wàbàṣà ṣọtùlùwàjì yìí وإفشاء السلام kéèyàn máa sálámà wọ́n ṣàṣì ọkọ̀ ìdáhùn ètò ọmọ ìyá rẹ̀ kò ní sálámà nínú ìwà dáadáa bẹ́ẹ̀ ká fún àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ kí àwọn ọmọ sálámà ẹ bá dúró ní ọmọ